sheikh jazakumullahu khairan nínú àwọn ìbéèrè tó wà ń bí ìjọ́kọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ béèrè ń bí oníbèrè sì béèrè wọ́n ní ẹ̀dàkùn ń bẹ nínú ọ̀rọ̀ tọ́pọ̀ léyìí tí àwọn ń gbọ́ lóríṣiríṣi pàápàá jùlọ lẹ́nu àwọn olùmọ̀ ẹ̀sìn nípa wọn sọ fáwọn èèyàn pé kí wọ́n mójútó àsọ̀lá látàbí wípé kò sí kankan tí ó ṣẹ́kù fẹ́dà bẹ́dà bá parí ilẹ̀ tán tó ju àsọ̀lá jùlọ wọ́n ní táwọn táwọn wá rí ni pé kọ́dà báwọn ṣe wà níbi táwọn fọ́ọ̀tì àwọn tó jẹ́ àgbàlagbà kéèyàn mọ̀ wò pé àgbà wọn lè yìí tọ́ bọ́lọ́n bá fẹ́ bọ́lọ́n bá fẹ́ ni ó kù fún wọn wọ́n ní àwọn yìí gangan ni wọ́n wá mójútó àsọ̀ láti tá à ń sọ yìí wọ́n ní ẹ̀dákun gbìyànjú náà ní ọ̀jẹ́ tẹ́bà tó bá gba àwọn èèyàn kọ́ lè mọ̀ pé pàtàkì àsọ̀ láti kìí ṣe nǹkan tí èèyàn máa fi ọwọ́ tẹtẹrẹ mú so ìdílákùn wa ọ̀páyọ̀. نعم وبالله التوفيق ọ̀rọ̀ nípa àṣọlá ìfi ọ̀rọ̀ ìran ìfiṣeré ewu tó wà ń bẹ nínú ìgbésí ayé mùsùlùmí ewu ńláńlá ni ọwọ́ ewu ìsẹ̀mí ayé wà ń bẹ látara pé irú ẹni bẹ́ẹ̀ ò ní ní fọkànbalẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní dayọ̀ bẹ́ẹ̀ sì ni kò ní gbèsè ní ayé tó rọrùn kí ló fà á torí pé ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni àsọlá yàtọ̀ sí yẹn ẹni tí ń fi àsọlá tí fi ń ṣeré tí fi ń ráàyè ń rìn létí bèbè kẹfẹ́ بسم الله محمد عليه الصلاة والسلام من الحديث هو عن الصحيح ومسلم مدينة بين الرجل والكفر lágbájá yìí ó ti kú ní mùsùlùmí àbòtí dẹlẹbọ òun náà ní tarku asọdà الرجل بين الرجل والكفر والشرك ترك الصلاة نعم حديث مينا العهد الذي بيننا وبينه الصلاة من تركها فقد كفر ànábì ní àdéhùn tí ń bẹ láàrin wa àti wọn yẹn tí ì ṣe mùsùlùmí òun náà ní àsọlá ní ìwà ti déhùn jù sílẹ̀ kò jẹ́ mùsùlùmí mọ́ àtàwọn oríṣiríṣi ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ ni àyà inú Kùránì tó ṣe é pé olúwa ojú yóò pé ẹ má ti dẹni tí ń ti dọ̀mọ̀ ya yín o. تجب فإن تابوا وأقاموا الصلاة وأتوا الزكاة فإخوانكم في الدين تسعون يضم يعين المسلم إنه إلى تبتدي أولاني إقامة الصلاة كما مدين ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n fi ìsìnkú eléyìí ìdí ti تُوَفِّي fi isinku eleyii idi ojú àti ìfúnkàmí lọ́lá ju sọ̀dá jùlọ. Ojú ẹlòmíì ojú ni. Bóyá ń ṣe nǹkan kan, bóyá ó bíbí pẹ̀lú nǹkan kan, bóyá ọkàn rẹ̀ ó rò nǹkan yìí nínú nǹkan yìí àbí òkè yíyé tó bá jẹ́ ńlẹ̀ wọ́n ti ń wà lọ́wọ́ yìí ewu ńláńlá ewu yẹn náà ní àkàrí ètò burú jù bẹ́ẹ̀ òun náà ni pé orin létí gbègbè kékeré nínú Islam ẹni tó gbé òun jù sílẹ̀ náà méjì ni wọ́n pín sí ẹni tó gbé jù sílẹ̀ tó ń wò pé òun ọ̀gá ọ̀nà yẹn ni òun lè kí ó sì máa ma ọ̀tà pòkì kí wákàtí mara ìwé ẹni bẹ́ẹ̀ láíláí ìjẹ́ mùsùlùmí tòfèrí hàn lélẹ́yìn ẹjọ́ máa ma púpọ̀ jù sílẹ̀ ìran kan lélẹ́yìn eléyìí ò sí iyèméjì ìran ẹlẹ́ẹ̀kejì òun lẹ́nu tó ṣe pé ìsìnkú màmá òun náà fẹ́ kí àmúròjú akíkàdákàsí ni àbí alájìpọ̀ rògbèrò ẹ̀ ní olùbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ àwọn alájìpọ̀ yóò rọ gbogbo ẹ̀ pọ̀ ni èyí tó bá ti ti skip ó skip ẹ̀ nígbà á. Ah, hmm sọ̀sáyà ti dárọ̀ yìí nínú ìdìbò yìí mọ̀ ẹ́ sọ̀jẹ̀ kí ìdájẹ́ náà sàbò yóò mọ̀ sọ̀ sàmù yóò kàn ó gbé wọ́n ń gbọ́n bẹ̀rẹ̀ láti dárọ̀ nǹkan kó ṣe wọn tóun rẹ kó má lè jì láti kí tẹ́lẹ̀ náà èèyàn bá tìrú ẹni báyìí àti kàdàkà sẹ́yìn tìrú èèyàn báyìí òun ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé méjì lórí ẹ̀ èyí tó lé nínú ọ̀rọ̀ òun ni kó sanwó olùjẹ́ mùsùlùmí torí pé kí ni anábì sọ̀sọ́lá omi títí ń bẹ láàrin wa lẹ́lò ní kí èsì mùsùlùmí òun náà ni àsọ̀lá bí ẹ bá ń ṣe ṣégeṣége kò lè jẹ́ mùsùlùmí mọ́ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ abdullahi olùṣèké ọ̀kan náà àwọn àgbà tàbí ẹ̀yìn ó ní kánà àbábù nàbí ànàbí sallallahu alayhi wa sallam láàrin yàrá òun ìlànà tẹ́kù ha kúfọ̀ ìlà sọ̀lá àwọn sàbí ànàbí wọn ò rí bí wọ́n bá ti ṣe lápapọ̀ consensus of sahaba ẹnu wọn kú lórí ẹ̀ ìpè ẹ̀ ẹ̀ ẹ̀ bá gbé kẹ́míkà jù sílẹ̀ ó ṣe ṣe ọ̀rọ̀ rẹ̀ ó kàn burú dé àwọn kéèké balẹ̀ yọkọ̀ nínú islam ṣùgbọ́n ìtì ẹnu wọn kò ẹ bá fi rẹ́ nìkan tọrọ ọ̀run rẹ̀ ò ṣe déédéé ẹ má pè ní mùsùlùmí mọ́ kò lè jẹ́ mùsùlùmí wájú ọlọ́run gẹ́gẹ́ bí wọn fún wọn sáadé rí lápapọ̀ òun náà ní kárìkò sọ̀rọ̀ nǹkan yìí tí ń gbọdọ̀ jẹ ní ara rẹ̀ fáyì ìdájọ́ lélẹ́yìí ọwọ́ kò ewu tí ń bẹ níbi ẹni tí máa kírun ṣègeṣège ọ̀tọ̀ níyà sáré hmm. torí wípé nínú nǹkan tí ó jẹ́ ìtútù ojú fún mùsùlùmí nínú sáré òun náà ní àsọlá hmm. gẹ́gẹ́ bó ṣe rìn rẹ̀ ní kété táwọn mọ̀lákàn àmọ̀láìkà méjèèjì ẹ má ti wá láti gbìyànjá níbèrè tó bá jẹ́ ẹni tó yege láti fi àyè rẹ̀ hàn òṣòrè àyè rẹ̀ ní tẹ́lẹ̀ nínú náà yóò rí báyìí kó ń rí àmọ́ bàbá ó ti bọ́ yí padà sí kẹ̀ àyè rẹ̀ ní àlùjẹ́ náà. ìṣòní ẹni rí ìmọ̀ wọn ní ya Allah ọ̀yà àti àmọ̀ ọ̀gá kó tètè dé kó wọn lọ sáàyè o nítorí pé ẹ̀mí rẹ̀ ó fún wa máa jẹ gbádùn àti bẹ̀rẹ̀ nínú tí ó wà sẹ́kù fún nínú sáré ní kété ìmọ́lẹ̀ kan kan yọ sí i yóò yọ sí fún orí bí yóò ká ní wọ́n bọ̀ wọ́n ti wá yóò bí èdè ọ̀fẹ́ tó ti ọ̀ ò ní òwò ìnira ọ̀gbọ́dọ̀ bá ọ níbi tí ó wáyé ọ̀gbọ́dọ̀ kú fífi pé ó ti nípa èyí ní ìmọ̀ àdì aláàmọ́lò sọ̀rẹ̀ ìlẹ́dẹ̀ tó ń tàtà iṣẹ́ rẹ̀ tó ń gbèsè láyé ọ̀wá sí iṣẹ́ rẹ̀ ní gbogbo iṣẹ́ rẹ̀ ní àgbèsè ọ̀dọ̀sílẹ̀ tó ti wà ni sọ̀rọ̀ àníṣu àlùmọ́mí tó kọ̀rọ̀ ètí ìdó ti wa sọ́la. anisu alumomi ẹni rèé. tí wà pẹ̀lú ẹ̀ nínú sáré iṣẹ́ rí rẹ̀ ní o ètò ìtọ́jú ń bẹ òun náà ní àsọ̀rà kò tí wàá kan ìyájọ́ àkìyàmà alábìíní awalu awalu ma yọ ha sábù bìí alábìyà ọmọ àkìyàmà àsọ̀rà fàyídà sọlù hajj fàkọ̀dẹ̀ afúláhì wà á ń jà. àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣèṣù ẹ̀dá lé lórí òun náà ní sọ́lá ọkàtí mọ́ra wọn tó bá yẹ géńbẹ́ àyọ́ ńlá ní ìṣẹ́ ìlú owó iṣẹ́ yóò ṣèṣirò àwọn nǹkan yìí náà àmọ́ tí ìṣòro sọ̀lá tó rẹ̀ bá yanjú ìran kan bẹ yọ ìwé yòókù náà lálàáfíà ènìyàn náà mọ̀ níbi àwọn iṣẹ́ ayé yìí ẹ̀rí pé àwọn ọ̀sẹ̀ kan bẹ̀ kọ́lá àwọn oní ẹ̀gbáàmù tó ní wọ́n ní sọ́sà kìíní kìíní kẹsì wọ́n pẹ̀ pàbí sẹ́sà ni tó ní english tó hmm. sì ní mathematics kìíní kan wọ́n kà àwọn yòókù náà ni hmm. so ìka ti lọ ni pé asọ́dá ìsọ̀rọ̀ èrè anábìpé ní ìlàdùdì òun ló kó òun lórí ẹ̀sìn rasul amur olórí gbogbo nǹkan yẹ́yẹ́ ní kọ̀ọ̀kan ti jẹ́ mùsùlùmí wà á mú dùwó àmọ́ ju gbé dúró gbé ìsìlámù kàdúró oníkìlì àsọ̀dà wọ̀dáwọ́tò sànáàmì ní àjìhàbù ìṣẹ̀lẹ̀ ìjọba tó làfẹ́ ká nínú ipò tí ń bẹ fún àsọ̀dà ọkàtìmọ́ra wọn ìgbésí ayé mùsùlùmí ó fi jẹ́ pé ìlàbùtúlì àlẹ́sà léèyàn bá lọ ka àdáwò pé ìmọ̀ ló ìlú ẹ̀rọ máa ń le fún gan ọjà lógun ni ọjà lógun yóò sì máa bẹ ọ̀la à kò sí manage kò sí pé ẹgbẹ́ ìsìlámù lónìí kò sí manage tó sì dẹni rí náà dáadáa ni yóò kí ọ fún àwọn ṣẹ́ kan bẹ́ẹ̀ lọ́dọ̀ pé àìmọ̀ tó bá ti lè ṣe ilé ìsáàmù tó bá ti lè máa yan náà fílẹ̀ àmọ́ wákàtí márùn-ún tí o bá ti lè máa mọ tí o ti kó mọ kúránì lẹ́yìn kọ́ sáàtì mọ èyí tí ó mọ̀ fi tí sọlá tó yẹ fún lálàáfíà ọ̀rọ̀ sọlá kò sí mọ́nẹ́jì ẹ̀ńtọ́ láà ni pé sọ àìmọ̀ ọgbà ìsìláàmù ní dèdè ìsìn bóyá kì í ṣe àìsàn wọlé ó sì ọlọ́run sì ní ọ̀dọ́jọ́ bí ìtọ̀ òun ló là onírẹ̀ bẹ́ẹ̀ sísàbẹ̀ kan ọgbà ìsìláàmù wọ̀lámúyẹ́ sódìlẹ̀ láti sájúdá padà kalẹ̀ ìjànà kò forí kalẹ̀ fọlọ́wọ́n ọba rí ó sì wà ìjànà ọ̀nà torí pé kí ni láàrin wákàtí sọlá mi tó dé ló jẹ́ àsìkò ogun ó sì lọ jó ó sì lọ ó sì lọ ó sì lọ jagun ó sì bá ogun lọ ó sì kú sójú ọ̀nà ojú ọ̀nà fífẹ̀gbẹ̀ nìta tẹ́sítò sọ̀lá àbá ìwọlé báyìí ó ti dọ̀rọ̀ yẹn òun lọ fà ń jọ lọkùnrin kan náà fẹ́ gba Islam torí òun gba Islam kò sí problem òun sì máa jagun sójú ọ̀nà ọ̀lọ́wọ́ but káì àwọn kankan bẹ̀rẹ̀ wọn òun ti máa kí wákàtí máa rùn láti lè ṣe kán tó gba islam ó sì máa ti jẹ́ islam so níṣókí ọ̀rọ̀ sọlá ti sọ̀rọ̀ eré o ìjẹ́ pé àti kékeré ẹ̀wù bàtà náà bìtì ní ẹ máa bá ọmọ wílé lórí wọ́n ti tó máa dún mẹ́wàá ọ̀dẹ̀rẹ̀gbóhùn àlẹ́yà wà hún abúláhùn làásì wọ́n ti kọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ̀ máa nà wọ́n torí ẹ̀ o ebi wọn ti màjọ àmọ́ kó lè mara torí kẹsàn kẹrẹ lórí asa ni wọn mọ wọn bá ló jẹ ìjọba wọn ò jọ mùsùlùmí wọn lè mú wọn yẹn lẹkẹ wọn wà ẹ àtẹnìkà àwọn yóò sì mú jẹbẹtẹ ọ̀rọ̀ yìí ti sọ̀rọ̀ yẹrí wàláhì ti sọ̀rọ̀ yẹrí kúrò sẹ wí pé ẹnjẹ kẹ ẹni kì í ṣe mùsùlùmí wọn yìí sún ọgbọdọ sálámù sí wọn gbọ́dọ̀ fìyàwó fún ọmọ rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ọmọ alábẹ gbogbo tí ń jẹ́ ìwọ mùsùlùmí ọgbọdọ pé kò gbọ́dọ̀ ọ̀rọ̀ sọlá lágbára jù báyìí lọ tọ kí sọ̀rọ̀ rí ní mọtẹlú wa ìwé tó bá rí wà dáwọ yìí à kí sìnkèrè o wọn ò kó sàánù kò ṣe fìrààrí kò ṣe mọ̀tì eléyìí kì í ṣe gẹ́gẹ́ lọ pé à mo wá ní báyìí gankan ọláì orojú ọ̀gbọ́dọ̀ báyìí àti bẹ́ẹ̀ kò sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó fúyẹ́ gan ibi abala ẹni tí ó fẹ̀ràn ráàyè lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn ni ẹ̀bẹ̀ lórí ẹ̀pá ní ìsìlámù àbí gan àwọn kan wá ní ṣe pípa pàápàá hadan awoko fura ṣe lẹ́ni tó ṣe pé apá nípa ìyà tó tọ́ sí nínú ṣẹ̀ríà ni àbá apá nípa pé kẹfẹ́ lílele àwọn tọrọ wọn fúyẹ́ ní pé ẹ̀fà ń sòtọ́ èyí gbogbo olówó fún àwọn oníkà ni wọ́n máa ń yàn lára nípa wọn ò ní lè ṣe àwọn olùmọ́ ní ẹ̀mú bá rí kọ́tú asẹ́yìn ẹ̀yọ ìdàbá yìí so ṣèkan sheikh islam ní ó pọ́sibú kéèyàn rí ìdàbá yìí tí ń kọ́ná mọ̀nàmọ́ná ó sì ń wọ ọ̀run ààrẹ báyìí ó sì mọ̀ pé ó bá ẹ̀ka náà ní òun lọ́dún ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ wàá máa wò ó pé àwọn òbí lè sọ òwe kí ni òbí gbà náà <laughs> wọn làwọn òní kékeré wọn máa ti mọ àti ìlú wọn ti bá àwọn ẹwà ọbẹ ẹwà sọ ogun ẹbí mò ń jẹ ládàá ìlú láti máa sọ tí tí o fi máa kí wọn ni àmọ́ kò pọ sí ibò ẹ̀bá wa rẹ̀ nítorí àwọn ojú lè sọ ọ̀hún máa ò lè sọ fún ìlú ẹni bẹ́ẹ̀ definitely ètí ń wí ni pé ọ̀gá pé ọ̀ràn yà ni kò sí ẹni náà wọn nílò ẹni bẹ́ẹ̀ ẹ̀fẹ́ lórí ẹ̀ mọ́ wá sí ṣe kẹ́ mùsùlùmí torí pé kí ni orí ìjà báyìí wọ́n tún wá di pé ṣó ṣe tán wọn ni àwọn ìdí mọ́ ọ wọn ò tẹ̀sí lè sọ náà dẹ́mẹ́bílẹ̀ eléyìí èso mùsùlùmí o kò níta sí i kò lẹ́sìn sí i ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ eré ọgbà omi omi òògùn lára àwọn olùmọ̀ pípẹ́ nípa bá rí bí ń ṣe báyìí kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn wàláhì ọ̀rọ̀ sọ̀dá ayé àwọn ìlẹ̀fẹ́ kàdúrà lọ́wọ́ àti ìjù sí tẹ̀lé bá àti mú sọ́dá. wà á tó dàda nígbà míì yóò lẹ̀ papọ̀ níjọ́ míì yóò dá wà níjọ́ míì ròyìn wal-muqimi as-salat níjọ́ míì kí wọ́n ròyìn àwọn ẹni rẹ̀ kọjá fúláhà ìmọ̀ mẹ́nu alladhina hum fi salatihim khashi'un ìtumọ̀ kan àwọn ìkan ní ìtútù yẹ kéèyàn máa ní alkhashya alkhash alkhushur tí ẹ̀ máa tún wà lórí ìbẹ̀rẹ̀ tọ́. àrọwà lélẹ́yìí gbogbo ẹni tí ó bá wà mọ́tàdà ó gbìyànjú àsọ̀rá fi wákàtí hàn àsìkò oorun lásìkò àyẹ̀wò lásìkò ẹ̀ kíṣìn kéré o ọ̀rọ̀ ńláńlá ni o ìbẹ̀rù wa ń ṣàfihàn wa lọ́rùn ó yà ọ́ yà ṣẹ̀tàn ẹ̀yà wa ó bẹ̀rẹ̀ láti tọ́ fún un náà.